tẹ́bá ara àwọn olùmọ̀ọ́lù súnà bó lè ṣe salamu alaykum salamu alaykum salamu alaykum. sahwalala kò sápọnlé irọ́ lásán tẹ̀ kàn tẹ̀ra yín jẹ ṣé súnà náà nìyẹn. a ní ẹ ń gbàdé sọ pé àní kúnlẹ̀ gbàdé sọ pé àní dọ̀bà ọ wá túmọ̀ sí pé ká máa fi mú gómú. wàláyé máa bà mí lọ́kàn jẹ́ ah, ah, kí á nìtumọ̀ pà ń tẹ̀lé súnà ẹ sì ti sọ wá lẹ́nu lọ́dọ̀ àwọn bàbá bàbá yín ẹyin àwọn tó ń sọ fún wa pé ká má kúnlẹ̀ náà nìyẹn ẹlòmíì ò tẹ̀ pé bàbá rẹ̀ jókòó ní àti màmá yọ wàá pè nọ́mbà. <laughs> àkóbá wàláì ẹ̀yin lẹ́yìn máa ń tọ́ ní tẹ́ ǹjọ́ ń fa kọ̀ọ̀kan mi wọ́n wàá sọ èmi sáà ni. so láwọn ẹni tó sì ṣe pé ẹ̀ pọ́n àwọn náà lè àwọn olùmọ̀sùn náà náà ṣe pọ́n wọn lé ni wọn lé a ah, ṣebí sunna anabi la ala ń tẹ̀lé sísọ àbá máa se wọn máa ṣe gángangán sànàbì ni a ah, ẹ gbọ́n tọkùnrin yẹn sọ ni lọ́jọ́ tó ń ṣe sulhul Hudaybiyah táwọn kèfèrí rán wa ó ní mo ti rìn mo ti nágbára mo ti nágboro mo rí báwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lú ọba wọn tí wọ́n máa ń pọ́n wọn lé èyí tí ì ráwọn èèyàn kan rí tí wọ́n ń pọ́n ọba wọn lé tó bí àwọn sàhábà Muhammadu ṣe ń palẹ̀ wọ́n ń kúnlẹ̀ fanabi ni tí wọ́n ń dọ̀bálẹ̀ fanabi ni bẹ́ẹ̀ gbẹ́gun bá dán o yóò déèyàn níwájú ànábì wọ́n yìí dọ̀bálẹ̀ fa ànábì wọ́n yìí kúnlẹ̀ fa àmọ́ kí bó wọn sì wá ń pa ànábì lè bẹ́ẹ̀ tó fi wá tó bẹ́ẹ̀ sáwà ń pa àwọn olùmọ̀ wa lé ni ẹ dákun ẹ máa dá àwọn ẹ máa ṣàbòsí sáà ń pa àwọn olùmọ̀ wa lé ebi gbọ́ngbọ́n yìí náà ni ó lè fi mú kí n gan sùn àlẹ́ kù yóò tún àlọ́ ọmọ ẹ̀fẹ́ jọ́sùn pé bẹ́ẹ̀ bá sálámà sí wọn ò ní dáhùn bí ẹnìkan tó wọlé ní ìsìtò ní ẹ̀ dáhùn kí ló dé ó ní mo sálámà ni à ah, mo ti dáhùn kayfa ma sallamta ajabt bó o ṣe sálámà lèmi náà dáhùn àwọn ẹni tí ó yẹ kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ yìí náà lọ́dọ̀ wọn ẹ̀ kà kún kankan wàláhì ẹ̀rù wa ń bà mí nígbà mi tí mo máa jókòó pé ah káwọn èèyàn mọ̀mọ́ máa sírò súnà sí pé kéèyàn ya kéèyàn ya sa kéèyàn yọ ọmọ bu ọmọ ta ni wọ́n máa ń ro súnà sí tó fi dórí pé bàbá mi gan yóò bọ́ ọmọ rẹ̀ wá yóò máa rìpọ́tù pé ha bóun sì ṣe rí tẹ́ gbà ọ́n tẹ́ pọ́n lé ọmọ òun ṣe bẹ́ẹ̀ ó sì ní súnà ló ń ṣe ọmọ lọ́ọ̀yà yàkúyà a tètè yẹ torí kí wọ́n má ba súnà ló kọjẹ́ ẹ gbọ́dọ̀ kíyè sára jama àpọ́nlé bẹ́ẹ̀nu súnà ẹ rí nínú adabul mufrad abu hurayra radiyallahu anhu ó rí táwọn èèyàn méjì kan lọ ọwọ́ á bí ọmọdé tó kéré náà àwọn méjèèjì ọwọ́ á pè ó ní bò ní eléyìí jẹ́ sí ọ ó ní bàbá mi ni ó ní tó bá jẹ́ bàbá rẹ̀ ni la tusammihi bismihi ó gbọ́dọ̀ lákọ́ ọmọ lórí ó gbọ́dọ̀ lákọ́ ọmọ lórí wala tataqaddam alayhi ọ̀ gbọ́dọ̀ gba wájú ẹ̀ tẹ́ ń bá rìn lọ tẹ́ ẹ̀ bá ti jọ máa rìn dọ́gba bọ́ sẹ́yìn rẹ̀ wala tajlis qabla ọ̀ gbọ́dọ̀ jókòó kó tó jókòó à ń lọ dánilẹ́kọ̀ọ́ wọ́n gbé mọ́tò kalẹ̀ kí ṣé wò tó wọlé àwọn ọmọ kí ó ti jókòó <laughs> kí ló dé wọ́n ní ah sáà máa wà gáràn ni wàláhi musiba sunna wàánu ṣé súnà nù nígbàdà àwọn sàhábà ìtàn náà gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam nù àwọn kan máa wá ṣe nǹkan kan máa forí fabricate gbogbo nǹkan ṣe á sì máa pé súnà náà súnà wò nù má sọ̀rọ̀ síwájú kágbàlagbò tó sọ̀rọ̀ sáwà ń ṣe bẹ́ẹ̀ má má bá gbàlagbà sọ̀rọ̀ kọ́ tẹjúmọ́ sáwà ń ṣe bẹ́ẹ̀ ṣe báyìí lẹ́kọ̀ọ́ náà ló kúnnú lé ayé wa kí ló bí àbúfùlánà àbúfùlánà àbúfùlánà ibà pọ́nlé ni àpọ́nlé ni kọ́ mọ́ bàá máa lákọ́ mọ́ wọn lórí ṣé nínú súnà na ẹni tó bá kàn ti jù mí lọ lásán nìní làákọ́mọ́ lórí ní tá a fi jù ní lọ ó jọjú orí lọ ẹlòmíín wà ní ìsìn ojú rẹ wọ́n ṣe bí ọ̀rọ̀ tán lásán náà ni so òun tiẹ̀ ní sọ ọlọ́run ti gbéga gbọ̀nà míì ọlọ́run ti gbéga gbọ̀nà míì pálí kọ́lọ́wọ́n bó lè bá àṣàánú wọn náà so ara àwọn ẹ̀kọ́ tí súnà kọ́ wa ẹja máa lò kì í kàn ṣe pé kákan wà ígà pẹ̀lú pé a fẹ́ yọ àwọn èèyàn kúrò ní Islam nísìnyí ẹ rí i pé ẹni tẹ́ ti kọ̀ndẹ́mù yín pẹlẹgbẹ́ ni ẹlòmíì súnà lọ́wọ́ àlọ́fà tó fi dẹgbẹ́ hàn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ wàláhì tàláhì súnà lẹ́lòmíì wà lọ́ tó fi dẹlẹ́gbẹ́ hàn léde tìyín tẹ̀ ń sọ òun èmi ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀hẹ́n súnà lọ́wọ́ àlọ́ tó fi di ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ok ọlọ́run ti wá ràn wọ́n lọ́wọ́ nìsí ìwọ ti wà advance jùlọ kí ló yẹ kí wọ́n ṣe ọ̀nà tí wọn náà fi fà á ló yẹ kí wọn náà máa wá nísìnyí nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wa lè má jọjọra wọn òun náà làwọn ẹni tí aláǹjọ ń ṣe súnà táwọn sì mà jù wá lọ àwọn yẹ kí wọ́n wà ń pẹ́ ǹjọ́ mọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ tó wá jẹ́ pé àwa tá a tí jẹ́ ọmọ kíw láwàá máa wò pé àwọn bàbá wọn ti wà condemn ṣé ká máa condemn wọn ló yẹ ni àbí báwo ló yẹ ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀bá wọn torí pé ń tó dá mi lójú ni pé ìwọ́kọ́ lọ dá dá mà ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la ní tó bá fi mú ọ tí wọ́n jẹ́ kúrúntù tó ọmọ kéwú tó fi jẹ́ pé olùmọ̀tọ́ ọmọ kéwú ni wọ́n wá ń fa fáìlì rẹ̀ ya wàláì kìí ṣe wọ́n lọ dààmú fúnra rẹ̀ ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la tó ọ yẹ kó fi yérò àwọn ń tì tí n bá ti láǹfààní kan tí mo lè ṣe lára àmọ́ eléyìí ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má kíyèsí o máa bá ń bà wọ́n jẹ́ eŋti mò ń wí ẹ máa wí fáwọn èèyàn ẹ yọ gbogbo wọn kó nu Islam gbogbo àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ laysu mukhlisin wọ́n ẹ ṣe ń tán ṣe ń torọ lọ sẹ́mọ̀tọ́fà nítorí pé at the end of the day